قال فأقبل عليه عبد الله فسبه سبا سيئا ما سميته سبه مثله قط وقال أخبرك عن رسول الله صلى الله عليه وسلم wàtẹ̀kùl wàlọ́ọ̀hí lànàmúnà òhùnà. Allahu akbar. Adi sixty five láti ọ̀dọ̀ Abdullahi ọmọ Umar radiyallahu anhuma. Ó sọ pé mo gbọ́ òjì sí Allah sallallahu alayhi wa tó ń sọ pé látàmúnà òun nìsá àkúm alìmọ́sáàjìdà ẹ má ṣe àwọn mọ́sálásí aláò ní èèwọ̀ fún àwọn obìnrin yín ìdá ìsàzánàkùm ìléyà ìsàzánàkùm ìléyà nígbà tí wọ́n bá tọrọ ìyọ̀ǹda lọ́wọ́ yín láti wá síbẹ̀. Si ẹ má ṣe àwọn mọ́ṣáláṣí aláwọ̀ ní èèwọ̀ fún àwọn obìnrin yín nígbà tí wọ́n bá tọrọ ìyọ̀ǹda lọ́wọ́ yín láti wá síbẹ̀. ta ni ó sọ bẹ́ẹ̀ Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ta ló gbà á wá látọ̀dọ̀ rẹ̀ Abdullahi ibn Umar Abdullahi ibn Umar ọlọ́gbàá wá látọ̀dọ̀ ànábì sallallahu alaihi wasallam wípé ẹ má ṣe mọ́sálásí léèwọ̀ fún àwọn obìnrin yín láti wá kírun níbẹ̀ nígbà tí wọ́n bá tọrọ ìyọ̀ǹda baálé wa pẹ̀lú bí má sì ṣe súnmọ́ wa yìí mo fẹ́ lọ kí irun mi ní mọ́sálásí àdébì ní kẹ́ ẹ má ṣe kí ni ẹ má ṣe léèwọ̀ fún wọn. Hmm. fàkọ́ọ̀lá bìláàlú ibùnú abdullahi wọ́n ń pe tábì yìí kan ní bilal ọmọ abdullahi ọwá ní wallahi lànàmnà òhunna lànàmnà òhunna a ah, mo fi àlọ́ òbúra a ṣe léèwọ̀ fún wọn. á ṣe ní èèwọ̀ fún wọn ẹ mọ̀ ohun tí ó ṣẹlẹ̀ o ànábì sọ pé látàmúnà ń nìsá àkún alìmọ̀sáàjìdà ẹ má ṣe mọ́sálásí ní èèwọ̀ fún àwọn obìnrin yín ìdá ìsta ìsta àzànákùn. ìléyà ìdá ìsàzànàkùn ìléyà nígbà tí wọ́n bá tọrọ yọ̀ǹda ìyẹn túmọ̀ sí pé ìyàwó gbọ́dọ̀ tọrọ yọ̀ǹda lọ́wọ́ ọkọ ẹ̀ pé mo fẹ́ lọ máa kírun jàmáà inú mọ́sálásí. ok yóò tọrọ yọ̀ǹda kì í ṣe pé baálé ọkàn délé ẹlẹ́yà ìwọ́dà bá ń gbóúnjẹ mi o nàbà ni ìyá ọmọ ti lọ mọ́síláṣí láì sí ìyọ̀ǹda nílẹ̀ pé èmi yóò máa lọ sí mọ́síláṣí kò dáa ṣẹ́ǹgbẹ̀yìn obìnrin a ní ṣe léèwọ̀ fún yín ìyẹn tẹ́ bá tọrọ yọ̀ǹda tẹ́ bá tọrọ yọ̀ǹda àáfin ní yọ̀ǹda pé ẹ lọ mọ́síláṣí tó o bá tọrọ rẹ̀ mọ́ wulẹ̀ tí ì lọ títí tó fi sọ àsọ́lẹ̀ fọkọ ẹ pé èmi náà màá lọ máa kírun jàmáà nínú mọ́sálásí báyìí. Bilalu ọmọ Abdullahi tó gẹ́ tábìhìn ó gbọ́ ọ̀rọ̀ yẹn tán lọ́ba ní wàláì lànàmúnà òhunà à á ṣe léwọ̀ fún wọn. fàákìbalà aleyhi Abdullahi Abdullahi bàbá dojúkọ báyìí ó dojúkọ. fasabahu sabanseyi an ọwọ́ abu ní ègbú tó burú ó bu ní kíni èébú tó burú pé a aṣọ ò tiẹ̀ gbádùn aṣọ ò gbádùn rárá ẹni tó gba àdìsí wa sọ pé máa sẹ̀mí ẹni tó gbà wá látọ̀dọ̀ Abdullahi ni o ó ní máa sàmì tùwú sábà omi fẹ́ràn court èmi ò gbọ́ Abdullahi rí pé ó bu ẹni yẹn rí nírú èébú yẹn. Abdullahi bú pé aṣọ ọ̀gbádùn àti nǹkan ń ṣe ọ́ tó tó báyìí òkùbírùka arọ̀sùlìláì èmi ń sọ fún ọ nǹkan tánàbì sọ wàtẹ̀kùl ìwọ sì ń sọ pé wàlọ́ọ̀hì lànàmùnáhùnà mo fi aláwòbúra a máa dí wọn lọ́wọ́ a máa hánà fún wọn a máa ṣéléwọ̀ fún wọn láti lọ. a ẹ jẹ́ ká kọ́ ẹ̀kọ́ kan bí kínní. ẹ jẹ́ ká kọ́ ẹ̀kọ́ kan lára ìṣẹ̀lẹ̀ yìí. ǹjẹ́ ẹ mọ̀ pé Bilalu bunu Abdullahi kò ṣàdédé sọ pé wàláhí lànàmùnà òhùnà kò ṣàdédé sọ bẹ́ẹ̀ o circumstances ni o circumstances ni o zurufu ni o torí pé ayé àwọn tábìyìn àwọn èèyàn ti bẹ̀rẹ̀ sí ní máa ṣe wọ́nranwọ́nran irú wọ́nranwọ́nran táwọn ìyàwó yìí ń ṣe nínú mọ́ṣáláṣí lónìí tí ó wọ mọ́ṣáláṣí tí ó ka gbogbo apá òkè báyìí. nínú mọ́ṣáláṣí tó ga sí wípé wọn ò dídì kan fún torí ti yín. Ah, kí la fẹ́ pè yín sọ̀bọ́dínẹ́ẹ̀tì ni yín amúgbálẹ́gbẹ̀ẹ́ ni yín. ọwà àdé mọ́síláṣí ọwà fẹ́ máa tẹ́ra alẹ̀ bẹ́ẹ̀ wà nínú yàrá ọkọ rẹ gbogbo wọ̀nranwọ̀nran yẹn kí wọ́n wá kí wọ́n dẹ́jọ́ lẹ̀ kẹ́ máa ro ọjọ́ ìyálé wọn ẹjọ́ ìyàwó wọn ẹjọ́ mọ́síná tó wọlé ẹjọ́ sùlásà ẹjọ́ rúbá. ìsí àwọn yẹn ó ti ṣẹlẹ̀ lásìkò àwọn tábìlì ìyẹn ní Bilal ọmọ Abdullahi fojú rí pé à sáwọn obìnrin àwọn tí wọ́n gbádùn yìí tí wọ́n kàn wá máa kó asífìtì náà nínú mọ́sálásí tẹ́ pé ọkàn wọn fẹ́ máa kúrò lórí ìrun torí tiwọn tí wọ́n máa pariwo tí wọ́n máa múra ìmúra tí ò yẹ kí wọ́n múra ìyẹn lórí o kì í ṣe pé ó finú fídọ̀ tako ọ̀rọ̀ ànábì ok ó wá lérò pé àwọn circumstances yẹn ó lè dìfíìtì ọ̀rọ̀ ànábì lẹ́yìn tánàbì ti lọ tán òye tí òye nu òun lérò pé those circumstances tó ń ṣẹlẹ̀ yẹn ìwà pálapàla yẹn tó ń ṣẹlẹ̀ yẹn látọ̀dọ̀ àwọn obìnrin nínú mọ́ṣáláṣí lásìkò yìí ó lérò pé ó lè ó lágbára débi pé a lè sì torí rẹ̀ sọ pé ẹ má wulẹ̀ wá mọ́ ìbéèrè wàá rèé tá a bá ti torí pálapàla àwọn èèyàn lónìí tá a bá bẹ̀rẹ̀ sí ní mọ́ káńsù àdìsí kọ̀ọ̀kan á kàṣù ẹ̀ tán tá a bá ti lè bẹ̀rẹ̀ lórí ìyún á tún rí wọ́nrẹ̀wọ́nrẹ̀ míì táwọn èèyàn tún ṣe á tún ti torí rẹ̀ ṣe nǹkan tí ànábì wá ṣe lẹ́tọ̀ọ́ fún wọn á tún ṣe ní kíni èèwọ̀ fún wọn circumstances kankan kò lè defeat ọ̀rọ̀ ànábì sallallahu alayhi wa sallam n tó yí àwọn sọ̀hábà nù pé ẹ fi wọ́n lẹ̀ tọ́ba gá sí pé wọ́n rẹ̀ wọ́n náà wọ́n wọ́n ń ṣe é àwọn tí ò ní ṣe wọ́n rẹ̀ wọ́n náà ń bẹ ok àwọn tí ò ní ṣe wọ́n rẹ̀ wọ́n náà ń bẹ wáàsí láàmú ṣe fún wọn ìyẹn ò gbọ́dọ̀ tì wá lọ bí ká ṣe nǹkan tóbi sí ọlọ́run ṣe léwọ̀ fún wọn. tòló fi ká sí pé ohun tánàbì bá ṣe lẹ́tọ̀ọ́ a gbọ́dọ̀ ṣe ní èèwọ̀ lẹ́yìn ikú rẹ̀ ohun tó bá sì ṣe léèwọ̀ lójú ayé rẹ̀ a gbọ́dọ̀ ṣe lẹ́tọ̀ọ́ lẹ́yìn ikú rẹ̀ wàá wo bí abdullahi ọmọ umar bó ṣe bá bilal ọmọ abdullahi wí lórí rẹ̀ tó bá wí gan tó bá wí gan so ká di ẹ̀kọ́ yẹn mú báyẹn. adi sixty six ani ibn umar anna rasulallah sallallahu alayhi wa sallam. قال látàmúnà àwọn ìmá Allah masajidallah adi 66 nínú tíra àwọn múdà láti ọ̀dọ̀ ọmọ Umar kí Allah yọ́nú sí àwọn méjèèjì kó yọ́nú sí àwọn méjèèjì dágúdájú òjíṣẹ́ Allah sọ pé látàmúnà ìmá Allah ìmá à oníjàmù ama amatun amatun ẹrúbìnrin ní jẹ́ amatun wọ́n sì ń pe ẹrúkùnrin ní abdul ok gender language ní èdè lárúbáwá gender language ní èdè lárúbáwá so tí èèyàn bá jí akọ ọlọ́rọ̀ tí wọ́n á lò fún tó bá jí abo ọlọ́rọ̀ tí wọ́n á lò fún un so slave tó bá jọkùnrin or servant tó bá jọkùnrin wọ́n á pè ní abdun tó bá jọbìnrin wọ́n á pè ní amatun plural amatun ò ní ìmáà ìmáàù so ànábì wa ni látẹ́múnà àwọn ìmá àlọ́ ìmá àlọ́ àwọn ẹrúbìnrin àlọ́ ẹ má ṣe léèwọ̀ fún wọn o kí ni wọ́n ní ká má ṣe léèwọ̀ fún wọn masajida lọ àwọn mọ́ṣáláṣí àlọ́ ẹ má ṣe léèwọ̀ fún àwọn ìmọ̀ àlọ́ ẹ má ṣe léèwọ̀ fún wọn o ẹ má ṣe ìmọ̀ ẹ má ṣe mọ́ṣáláṣí ilé ọlọ́run ẹ má ṣe léèwọ̀ fún àwọn obìnrin. sẹ́rí mo fẹ́ pè sákèésì kan lórí ọ̀rọ̀ obìnrin wíwá sí mọ́ṣáláṣí àti àwọn ọkùnrin tó ń ti bó ṣe jẹ́ pé ẹ̀sìn wa ó jẹ́ ẹ̀sìn tí kò fẹ́ ìdàrúdàpọ̀ láàrin ọkùnrin ọlọ́kùnrin àti obìnrin olóbìnrin tó ń ti bẹ́ẹ̀ ní àsìkò ànábì sallallahu alaihi wasallam wọn ò dá mọ́sálásí sí méjì wọn ò dá mọ́sálásí sí méjì pẹ̀lú ògiri pẹ̀lú aṣọ kọ́tínì àti àwọn nǹkan míì tá à ń lò lásìkò yìí wọn ò fi dẹ́mákéètì mọ́sálásí sí méjì ok mọ́sáàsì gbàyàwó ló máa jẹ́ ní àsìkò tiwọn àwọn ọkùnrin kan wọ́n máa fẹ́ jókòó sí ọwọ́ ẹ̀yìn tó ga sí wípé sáfù tiwọn ni ó tẹ̀lé sáfù ti àwọn obìnrin àlébìwá máa ń sọ fún wọn wípé bó o ṣe máa fẹ́ jókòó sẹ́yìn ọlọ́run sì máa fọ̀ sẹ́yìn torí ọgbọ́n kọ́gbọ́n ló ń dá ọkùnrin máa bọ́ sí sáfù wájú ni èwo ni kó o máa bọ́ sí sáfù ẹ̀yìn nígbà tó o mọ̀ pé ẹ̀yìn pátápátá yẹn ibẹ̀ ni sáfù àwọn obìnrin ó ti bẹ̀rẹ̀ lọ sẹ́yìn so nígbà tá a wá control dáadáa má làwọn afáwa sì fásiwá wípé kò sábúrú tí nǹkan kankan tó bá lè fi ẹnu ààlà sí ibi táwọn ọkùnrin ó tò má lórí irun títà àwọn obìnrin ó bẹ̀rẹ̀ ní orí rẹ̀ wọ́n ní ṣùgbọ́n kò gbọ́dọ̀ jẹ́ odidi ògiri odidi ògiri tá ṣe wọn mọ́ ẹ̀yìn tí wọn ò ní rí àwọn jàmọ́ ti ń bẹ ní iwájú ìdí ẹ̀ nìyẹn tá a ti gé kinní yẹn wálẹ̀ ó rí pé tẹ́tẹ́lẹ̀ ọ̀gá jù bá ń lọ àbí àgé ìwálẹ̀ e ni àgé ìwálẹ̀ e ni so so that wọ́n lè máa rí nǹkan tí ọba ń lọ ní ibi báyìí ṣèyí ọ̀wá túmọ̀ sí pé kọ́ wa sọ ẹ̀yìn di ibi tọ́mọ̀ jókòó sí àbí tọ́mọ̀ lọ ojú wo ẹ̀yìn kó bẹ̀rù ọlọ́run. adi sixty seven. ani abdullahi ibn umar radiyallahu anihuma qala صليت مع رسول الله صلى الله عليه وسلم ركعتين قبل الظهر وركعتين بعد الظهر وركعتين بعد الجمعة وركعتين بعد المغرب وركعتين بعد العشاء عبد الله يوم عمر عبد الله يوم عمر kí الله yọ́nú sí bàbá àtọmọ ó sọ pé mo kírun pẹ̀lú ànábì o mo kírun pẹ̀lú ànábì rákà méjì síwájú ìrun lórí rákà méjì lẹ́yìn ìrun lórí rákà méjì lẹ́yìn ìrun júmọ́à rákà méjì lẹ́yìn ìrun mọ́gíríbì rákà méjì lẹ́yìn ìrun ìṣáì ìyẹn là ń pè ní náfìlà rọ̀wá tìbù ìrò pé a ní pọ́blẹ́mù níbi yìí wà fi láfzin fa amali magribu wàlẹ̀ ìṣá wàlẹ̀ jùmùá fasọ̀lá ìtumọ̀ annabi sallallahu alayhi wa sallam fi báyìí nínú ẹgbàá kan lórí ọ̀rọ̀ yìí kan náà ẹ̀wẹ̀ ní ti náfìlà mọ́gíríbì àti ìṣáì àti ti júmọ́à mo kí pẹ̀lú ànábì nínú ilé ni o ànábì kí tiẹ̀ òun náà kí tiẹ̀ ni o òkè kì í ṣe kí wọ́n ń kí ní jàmáà o so àmọ́ ń gbà wọ́n fẹ́ kí náfìlà yẹn náfìlà ti mọ́gírìbì ànábì lọ sílé ọlọ́kì ti ìṣáì ọbọ̀ sínú ilé ọlọ́kì ti júmọ́à ó délé kì nínú ilé ẹ̀ ló ti kì. adi sixty eight wa àdàsátì ní okùtì wa àdàsátì ní okùtì hafsọ anna nabiyya sallallahu alayhi wa sallam kana yusalli rak'ataini khafifataini ba'da ma yatlu'u al wàkáàdà ti sáà láàdúkúlù alánàbí yìí sallallahu alayhi wa sallam fiha. Ukhti arábìnrin mi ó sọ fún mi arábìnrin mi náà ni Hafsa ó sọ fún mi pé ìyẹn Abdullahi ọmọ nìyẹn o ẹ̀gbọ́n ni Hafsa jẹ́ fún Abdullahi ó lọ sọ fún mi pé káánà káánà yusalli rak'atayn pé dájúdájú ànábì o ó máa ń kí rákà méjì kan khafifatayn rákà méjì tó fúyẹ́ ba'da ma yatlu al-fajr ní kété tí ó àlùfájáde bá ti là á kí rákà méjì ní là ń pè ní rak'ata al-fajr wàkàánà ti sáà àsìkò tí máa kí yẹn. ó jẹ́ àkókò kan láàdúkúlù alànàbí sallallahu alaihi wasallam fìyà ó jẹ́ àkókò kan tí èmi kì í wọlé tọ̀ to ń bẹ̀ o torí pé ó ń kí tán báyìí ó ń lọ kí ṣubú inú ìyẹn tún fi tìrákà tá àlìfájìrì kún ok ètà àkànwájú ti zúrì ti magribi ti ìṣáì ti jùmọ́à so ti ṣubú yìí nílé ìmúwá bọ́ọ̀sì máa tó pọ̀ mọ́ra wọn nu o adi sixty nine àni aisha radiyallahu anha qalat lam yakun nabiyyu sallallahu alayhi wa sallam ala shay'in من النوافل أشد منه تعاهدا alárọ̀kẹ́ àtàyèlé fàjèrè láti ọ̀dọ̀ Aisha adi sixty nine kí aláwọ̀ yọ́nú sí ọ sọ pé anabi sallallahu alayhi wa sallam kì í ṣe kinní kan nínú àwọn ìrun náfìlà làmì yẹ́kùn nàbí sallallahu alayhi wa sallam ala shay'in kì í ṣe kinní kan nínú àwọn náfìlà aṣẹ́dàmí ní wùtá àwùdá tí ó máa sọ gan-an tó máa dún nímọ̀ gan-an tó tó rọ̀kà àtàyè fàjìrì ju rọ́kà méjì fàjìrì lọ ìyẹn ni pé a kódà bọ́ bá rẹ̀ ẹ́ awọ ọ̀nà gbogbo ọ̀nà a rí pòun kí rọ̀kà àtà alifajiri tí násílà mi ò bá ṣe kí fún un kì í jẹ́ kí rọ̀kàátà àlìfájìrì kó bọ́mọ̀ lọ́wọ́. adi seventy ani aisha ani nabiyyi sallallahu alayhi wa sallam qal rọ̀kàátà àlìfájìrì khayrun min ad-dunya wa ma fiha. látọ̀dọ̀ Aisha radiyallahu anha láti ọ̀dọ̀ ànábì sallallahu alayhi rọ̀kì átàlì fàjìrì rákà méjì tá kí lẹ́yìn àlùfàjáàrí ká tó kí ṣubú yìí wa ma fiha ju ayé àti ohun tí lọ. Ọ rí pé ó ní kò sí kinní kan nu nọ́fìlà tánàbí dunni mọ́ tó tó ìdùnnímọ̀ rẹ̀ fún rọ̀kátà àlìfájírì àti rọ̀kátà àlìfájírì àṣọ ọlọ́lá tó bá yẹn ọlọ́lá ju ayé àti ohun tí ń bẹ nínú rẹ̀ lọ. torí náà má pa rọ̀kátà àlìfájírì má pa jẹ o torí pé lọ́pọ̀lọpọ̀ gbà orí ìrun ló máa bá ìmáàmù rẹ̀ àbí ní ṣubú yìí dóòótọ́ bá bọ́ fún ọ o lè san padà o lè san padà tó bá bọ́ fún ọ àmọ́ kí ló ní kọ́ ọmọ tètè máa jí.